ẹ káàbọ̀ padà sórí ètò wa Miliki Express náà la wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí yín wípé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò wa lọ́sẹ̀ yìí àkòrí ọ̀rọ̀ wa òun ni parenting òbí rere báwo ni a ṣe ń jẹ́ òbí rere sí àwọn ọmọ wa nínú jíjẹ́ òbí rere ṣé àwùjọ ló yẹ kó máa bá wa tọ́mọ ni àbí ilé ìjọsìn kí ni ipa òbí lórí ọmọ ó ní mo fi máa ṣe àfihàn Pastor Moses mo mọ̀ pé wọ́n wà ní ìlànà láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tá fẹ́ sọ yìí la ṣe gbé wọn wá sórí ètò ẹ káàbọ̀ sórí ètò wa sà. ẹ ṣe mà. ẹ bá wa kí àwọn aráalé. àmọ́ kàrán lẹ pé ẹ kú dédé àsìkò yìí. tó ẹ ṣeun sà ẹ bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn a sọ ọ̀rọ̀ lórí ìpínyà ìyẹn divorce a fà lọ apá kìíní apá kejì apá kẹta apá kẹrin lórí n tó ń fa ìpínyà láàrin lọ́kọláya àwọn tó ti sọ pé yes i do tó máa dédé di ọ̀tá ara wọn ká má pàdé mọ́ ká má ríra mọ́ àwọn ẹnìkan wá ta mí lólobó ṣé pé ṣé a mọ̀ wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde ọmọ tí ìyá àti bàbá ẹ̀ ò bá sí papọ̀ tóun náà bá fẹ́ yàwó lẹ́yìn wa ọ̀la ẹ̀ wo dáadáa ó pọ́sibù kóun náà má lè bá yàwó gbé àbí kó má lè bá ọkọ gbé òun la ṣe gbé àkòrí ọ̀rọ̀ yìí sílẹ̀ pé parenting jíjẹ́ òbí rere ẹ̀bi ta ni ṣé àwùjọ ló yẹ kó máa bá wa tọ́ ọmọ ní àbílẹ̀ ìjọsìn. ẹ jẹ́ ká wò báyìí náà ní a lè fi gbogbo iṣẹ́ yẹn lé àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ tàbí ilé ìjọsìn lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìsọlẹ̀ kan wọ́n ní ilé la ti ń kọ́ ẹ̀ṣọ́ ròde tí ìwọ́n máa tọ́ ọmọ ó bẹ̀rẹ̀ láti inú ilé ìwọ́n bá ní ilé ìjọsìn lè ṣe mọ́ torí pé ńgbà tá a bá ti bí ọmọ ọlọ́run ti fún wa ní àwọn ọmọ yẹn láti tọ́jú náà ni so church bá tẹ máa come in ìbàjẹ́ church ìbàjẹ́ mọ́ṣáláṣí tí wọ́n máa come in ìwọ̀nba ni wọ́n lè ṣe níbẹ̀ mm. àwọn òbí yìí gangan gangan ló níṣẹ́ láti ṣe ibẹ̀ láti inú ilé ó làwọn àgbà fi sọ pé ilé láti kọ́ ẹ̀ṣọ́ rí ròde. Mm. àmọ́ ẹ jẹ́ ká wo ṣé a lè yànnàná ojúṣe òbí lórí ọmọ. ojúṣe òbí lórí ọmọ ó wà ní ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ọ̀nà mm. ó dẹ̀ bẹ̀rẹ̀ láti pé nígbà tí ọmọ bá ti wà láti inú oyún wa ẹ̀rí nígbà tí ọmọ bá wà nínú oyún ni àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tó já tó ti nínú nǹkan tá a kọ́ nínú eh, ẹ̀kọ́ bíbélì wípé ó sí àwọn ọ̀rọ̀ tí ọ̀gbọ́dọ̀ máa bá ọmọ sọ láti rí oyún wá ẹ̀rí pé nísìnyí ilẹ̀ Yorùbá a máa ń ní ìgbàgbọ́ pé nígbà mìíràn tí obìnrin obìnrin rìn lọ́sàn-án máa ní ọmọ kan kó sínú ẹ̀ kankan kó wọnú kan bẹ́yẹn mm. ṣùgbọ́n bí onígbàgbọ́ ẹni tó bá tó bá tó bá kẹ́kọ̀ọ́ bíbélì níwọ̀nba tí wọ́n bá jí láàárọ̀ ẹni tó bá wà nínú oyún ó sì àwọn ọ̀rọ̀ tí yẹ kí wọ́n máa bá ọmọ tó wà nínú oyún yẹn kí wọ́n máa bá sọ̀rọ̀ gbà tó bá jí láàárọ̀ kò bó ṣe ń bọ̀ nílé ayé o ò ń bọ̀ wá ṣe rere ni o ilẹ̀ yìí tó ń bọ̀ yìí ò ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ bó bá ṣe fẹ́ kó ṣe rí fún ọmọ yẹn ni wọ́n ti ń sọ láti inú oyún wá náà gbàtà bá tó wá bí ọmọ tán tọmọ ti ń dàgbà hmm. àwọn kọ̀ọ̀kan wà tẹ ọmọ náà tó gbúdọ̀ máa wò láì tètè láì ọmọ tí ò ti lè sọ̀rọ̀ tán bá ti ń wò wá gẹ́gẹ́ bí bàbá àti ìyá bàbá ṣe ń ṣe papọ̀ ọmọ yẹn máa wò á máa wo àwọn ìwà á máa wo bí àwọn òbí yẹn ṣe ń ṣe tó bá yẹ káwọn òbí tí wọ́n ń gbé ní ìrẹ́pọ̀ ẹ rí i pé ọmọ yẹn náà abẹ́sẹ̀ máa ṣe kí ni o a máa kọ́ àwọn ìwà yẹn wọ́n máa ń ṣàlàyé nǹkan kan fún ọ ní church nígbà máa fẹ́ ṣe bí àwàdà ni ṣùgbọ́n Yorùbá sọ pé bí àwàdà ti mọ òótọ́ ọ̀rọ̀ wọ́n máa sọ fún pé gbàgbé tẹ bá dé àwọn ilé kan ẹ rí i pé ẹ bá ṣe wọlé báyìí ẹ kọ́ ra ọmọ yẹn ni ọmọ kékeré ó lè kọ́ ọmọ kan á sáré wá bá yín á bá yín ṣeré á dìmọ̀ yín ọmọ tẹ́ ẹ̀ mọ́ rí àwọn ilé àti bá ti rú ilé bẹ́ẹ̀ yẹn ẹ tẹ́ mọ̀ pé ìfẹ́ wà láàrin bàbá àtìyá yẹn hmm. àwọn ilé kan dẹ́gbà tẹ́ bá ti wọlé tẹ́ bá ti ń jókòó báyìí ọmọ yẹn kàn lè mú ó lè wá ó lè yẹ cup á kàn lè làmú yín lẹ́sẹ̀ ni lọ́mọdé pé ètè ìmọ̀rí for the first time àwọn ọmọ ọlọmọ ẹ̀ ṣe ń bí ebi léyìí máa ní àbó ṣe máa ń ṣe nìyẹn ọmọdé òdìdí máa ṣe bẹ́ẹ̀ yẹn nǹkan tó ọmọ ti kọ́ láti kékeré ni so òbí yẹn gbogbo lórí ń ṣeṣe láti kékeré tí tó máa ṣe kí ni ó máa fi da á fi di àgbàlagbà. á fi di àgbàlagbà ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ̀sán sí òbí ló níṣẹ́ ṣe ẹ wá jẹ́ ká wo àwọn òbí tó ń ṣiṣẹ́ ká wo mọ̀ nítorí mo mọ̀ pé púpọ̀ náà àwọn àwọn olólùfẹ́ wa náà ni à ah, ṣé mi ti máa lọ láàárọ̀ ti máa dé lálẹ́ ẹ̀ báwo ni mo ṣe fẹ́ ní time fáwọn ọmọ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí nípa tí iṣẹ́ gan ń ṣe lára òbí tó ń tọ́ ọmọ. ok ẹ ṣe ẹ ṣe máa ṣe rí tẹ bá wò nísìnyí ẹ rí i pé ní ayé àtijọ́ àwọn ìyá wa wọn ń ṣiṣẹ́ lóòótọ́ ni la fẹ́ sọ̀rọ̀ pa full time housewives so ọkùnrin ló máa lọ ṣiṣẹ́ alọ wá nǹkan tí àwọn ọmọ ẹ ti nǹkan tí ìyàwó àtọmọ tó máa jẹ so ọkùnrin alọ wá akákiri asákàkiri so àsìkò ìgbà yẹn àwọn òbí ìyàwó ìyàwó ilé aráyè fún àwọn ọmọ yẹn kí ni mm. mo fẹ́ jẹ o kí ni mo fẹ́ mu o ìwà tọmọ bá wù tí ò bá da ìgbà tí bàbá bá dé ìyá yìí ló máa sọ fún bàbá pé bàbá o ọmọ yìí ń wù bàbá yọ̀dọ̀ kọ́mọ ìtẹ́ ó ń fẹ́ wò ó tàbí ó ń jalè but ní ìsìn ayé tá a wà lé ní ọkọ gbọ́dọ̀ ṣiṣẹ́ ìyàwó gbọ́dọ̀ ṣiṣẹ́. Mm. dókè kí ni o olùkàkùn náà ló mọ̀ bí nǹkan ṣe wọlé kó lè fi máa tọ́jú àwọn ọmọ náà ìgbà tó bá ti rí bẹ́ẹ̀ yẹn ìwọ̀nba ìgbà tá a bá nílò yẹn náà kò dìgbà tíyàn bá tó jókòó tọmọ twenty four hours ìwọ̀nba ìgbà tíyàn bá nílò pé mo wà ní lásìkò yìí o ìyẹn á bí yàn ṣe máa jókòó inú àìráyè nìyàn ti ń wáyè fún nǹkan ìyẹn á náà ni pé ìbàjẹ́ pé wákàtí kan náà mo lè jókòó pẹ̀lú ọmọ yìí o màá jókòó tá aṣáájú àwọn ọmọ tẹ́ pé òbí wọn ṣe bẹ́ẹ̀ jókòó tilé tiwọn ṣùgbọ́n wọn bá àsìkò tán bá ní tán bá lò pẹ̀lú àwọn ọmọ wọn yẹn ẹ̀ẹ́dì káwọn ọmọ yẹn wọ́n dẹ̀ ṣe live a very very good life. pé òbí yẹn ṣe ń nínú àìsáyè yẹn ìyẹn á àsìkò tí máa wà nílé yẹn ìyẹn lè jókòó ti ọmọ for a very long period of time kó má dé ráyè fọmọ yẹn kọ́kọ́ wálé kọ́mọdé máa wù kọ́mọ ìbáàd kọ́mọ máa kọ́mọ yẹn máa ṣe nǹkan tí ò dá lábẹ́ ìyá ẹ̀ dẹ̀ wálé lábẹ́ mú ẹ̀ bá kò dẹ̀ nímọ̀ so ó ní ṣe pẹ̀lú kì í ṣe pé hours gan ló matter but kí yẹn lè jókòó ti ọmọ ìbàjẹ́ wákàtí kan bàjẹ́ wákàtí méjì àjáwé àwa tá a bá ń ṣe bàjẹ́ pé weekend la bá ráyè ẹ jókòó ti ọmọ yẹn ẹ wù báwọn lọmọ yẹn ṣe ń wà ẹnugbà tí mi fi sílé ǹjẹ́ ó sì wà kan tọmọ ti bẹ̀rẹ̀ sí wù tí gbóǹkọ bẹ́ẹ̀ ni wọ́n máa wù hmm. àwọn kan tí yẹn wò lára ọmọ náà nìyẹn. tí yẹn wò lára ọmọ ọ̀rẹ́ mi kan níjọ́ kan a sọ̀rọ̀ misplaced priority pé àwọn nǹkan tó yẹ ká máa ṣe tá a kì í kàkún ẹnìyẹn ní àǹtí òun àti ọmọ ẹ̀ wà ń lé wọn jọ ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pé ó wá ń dùn òun pé àǹtí òun yẹn ọ̀rọ̀ tó yẹ kó béèrè lọ́wọ́ ọmọ yẹn kọ́ ló ń béèrè bóun wá wò pé à ń wíru ẹ̀ ń wíru a fún yín ọmọ ṣe báyìí ẹ̀ ń béèrè nǹkan báyìí kí ló dé ṣé tí òbí bá lo time pẹ̀lú ọmọ irú àwọn kan wo ló yẹ kí a máa bá àwọn ọmọ wa sọ. ah ok eh, for example ní sè jẹ́ kí n lo àwọn ọmọ obìnrin àsìkò yìí for example ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa lè ní àjẹ ọ̀ lẹ́mi sọ káwọn tá a jẹ́ òbí wa mm. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lè ní nǹkan táwọn ọmọ mi tán mọ̀ lè ní òbí mi gan tẹ̀ mọ̀ ìyá ọmọbìnrin sí nǹkan mi tó ọmọ mi gan mọ̀ òbí mi gan tẹ́kùn olùtọ̀ ẹ̀bí ọmọ yẹn gan kò mọ̀ and ìdí nìyẹn tó jẹ́ pé ayé ta wà nísìnyí lẹ́yà àtijọ́ gbọ́n bẹ́ẹ̀ àwọn ìyá wa ṣe sọ fún wa ṣe mọ̀ ilé parọ́ mọ́mọdé tẹ bá parọ́ mọ́mọ má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí ọmọ yẹn á gbọ́ ṣùgbọ́n anípayà ṣùgbọ́n ọmọ tìsín kìí ṣe kéèyàn ní parọ́ but ìyàn nílò láti fi ọgbọ́n tí yorùbá ní tí wọn bá fọwọ́ ọ̀tún bá ọmọ wí àti fọ ọwọ́ sì fà mọ́ra so èèyàn gbọ́dọ̀ mọ̀ bí èèyàn ṣe lè bá àwọn ọmọ ayé ìsìn yẹn bá wọn wí ṣùgbọ́n tó bá ti yá ìyẹn tó pè wọ́n àgbẹ̀gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run nínú ìjọ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì ọmọ mi máa sọ nǹkan míì fún mi àwọn obìnrin tí wọn lè sọ fún ìyá wọn ká máa yàgbẹ́ hmm. lẹ́nu pé àbọ̀ ah, nǹkan tó sọ fún mi yìí ó ah, sọ fún màmá yẹn ni á ah, ní mo lè sọ fún mọ́mí mi o tí mo sọ fún mọ́mí mọ́mí mi máa nà mí but èmi tó bá sọ orúkọ bẹ́ẹ̀ fún mi àkókò ah, bóyá mo ti mo am now uh, mo ti pé fifteen years old mo fẹ́ ní boyfriend ó sì bí mi ṣe máa bá a sọ pé nǹkan báyìí sórí mo understand àwọn ọ̀rẹ́ náà ṣe but kì í ṣe nǹkan tó lílo ń ṣe nìyẹn ṣe ní sùúrù díẹ̀ ìyẹn á fi ọgbọ́n ìyẹn á fi bá ọmọ sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí ń gbà míì wọn ò ń wò bẹ́ẹ̀ from that angle tọ́mọ ẹ bá ti mú àìdíyà yẹn wá báyìí wọn kò máa pariwo lórí ni àánú ẹ ṣe mí ó máa lóyún ṣe mọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa pariwo mọ́ yẹn àná ọmọ tẹ bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún tó bá ti dàn that time kò ní fi nǹkan bẹ́ẹ̀ lọ yín mọ́ mm. and if care is not taken ó tẹ̀lé má fẹ́ fi ìránṣẹ́ ọlọ́run kankan akọ̀ wọ́ ọ̀rẹ́ kan school ni akọ̀ fi lọ nìyẹn ah, ayé ń ṣerú ẹ̀ náà bá ṣe ń ṣe ń sìn náà nìyẹn and á dẹ̀ bẹ̀ sí máa ṣe báwo mo ṣe máa ṣe tí wọ́n mi ò fi ní mọ̀ ọ̀rẹ́ yẹn náà ló máa kọ báyìí ló ṣe máa rìn báyìí ló ṣe máa rìn hmm. báyìí ló ṣe máa rìn tí ìyọ̀ fi ní mọ̀ so ìdí nìyẹn tẹ́ pé nísìn tí ọmọ bá wá bá òbí tó bá ṣàlàyé nǹkan even kó jẹ́ kí nǹkan tẹ́ pé ó dùn yín pé ah, báwo lọ́mọ ẹ ṣe máa sọ lóko báyìí lẹ́nu bó lọ́mọ ẹ ti gbọ́ lóko báyìí ṣùgbọ́n ìyá sì fi ìṣúrù pẹ̀lú ọgbọ́n ìyá sì fi bá ọmọ yẹn sọ pé nǹkan tó sọ lóòótọ́ nǹkan táwọn èèyàn ń ṣe ń sìn ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ mi mi ìfẹ́ kó ṣe báyìí mi ìfẹ́ kó ṣe báyìí torí tó bá ṣe báyìí ibi báyìí báyìí ló máa já sí. ló máa já sí oṣù jẹ ní aspect ẹ. ẹ ṣó wá yẹ kí irú àwọn obìnrin sóbìnrin àwọn ìyá wa bóyá irú ọ̀rọ̀ boyfriend tẹ mú ni ṣó yẹ káwọn àwọn ìyá wa ti máa bá wa sọrú àwọn ọ̀rọ̀ yẹn bóyá láti ibi ọdún méjìdínlógún ìyẹn eighteen pé ah tó bá máa lọ́kọ tó bá máa ní boyfriend o torí mo ti wà á bìkan tí ìyá kan ní láyé òun á ṣe bọ́mọ eighteen years sọ̀rọ̀ boyfriend kí nìyẹn nígbà tí wọ́n ń tọ́ àwa tá a bá tí twenty kìíní kọ